mo ní ẹ ṣe mo ráàánú gbà ní tèmi ni mo ní mo ti gbápá mi ó ṣe é gbé mo ráàánú gbà ní tèmi mo ti gbẹ́sẹ̀ mi ó ṣe é gbé. sùn lálẹ́ àná wọn sì jí mọ́ lóòrè ní ẹ̀rí pé ọpẹ́ náà ló yẹ orúkọ Elédùmarè gbogbo yín tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ìtọ́jú òwúrọ̀ lóòrè ní ìjẹ́jọ́ máa fi ọpẹ́ fún àdániwáyé kájọ máa fi ọpẹ́ fún Aláù Rabi fún ribiribi tó ń ṣe nínú ayé tèmi ribiribi tó ń ṣe nínú ayé tiyín àti gbogbo wa pátápátá tá a wà nínú ilé àgọ́dọ̀ wa ń bì tá a wà lórí ìkànnì Kaftan television Yorùbá ẹ máa fi ọpẹ́ fún Elédùmarè kí wọ́n máa fi yẹn náà kí n máa fi kí yín kú àmójúbà akọ̀tún ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ ní lórí Kaftan television yorùbá ti yín ẹ rí i mo sọ wípé kí n mọ̀ kí yín àmójúbà mo sì rẹ́rìn músẹ́ nítorí pé ta lẹ́nu ètò tó tó ládùn tó sì ni ẹ jẹ́ kí n wá rọ̀ yín pé kẹ́ ẹ tún mú òun lóore ní kẹ́ mú tọ̀wọ́ kẹ́ mú tàlàáfíà kẹ́ nítorí pé ńgbà ọlọ́tọ̀ bá pé tòun ọ̀tọ̀ ọ̀tọ̀ ni ti tọ́lú ọ̀tọ̀ ni ti tọ́lù bẹ́ẹ̀ dẹ́rẹ́ ọ̀tọ̀ tún ni ti tọ́lù tọ́lù ọ̀tọ̀ tún ni àrà ọ̀tọ̀ ni ti ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television bí o bá ti yí orúkọ tèmi o tí ìpadà Ọlọ́run Ọbájọ ni mo ń jẹ́ aya Olúwaṣọlá fún mi ọlọ́ṣàkẹ́ ti gbọ̀ngàn tí ò gọ́mọ̀ wọ́n bá yọ kan bíi <laughs> wọ́n wo máa bàtà ni ọ AOS tí mo gbé tí mo bá ti dé sórí ètò báyìí mi kọ̀ọ̀kan ni mo máa wá nígbà tí èkejì náà làjọ máa ń dé òun náà wà ń kalẹ̀ wà ní àwa nìyẹn ẹ ah má jẹ́ n bẹ̀rẹ̀ sí ní máa hype ẹ̀ sórí ọlá ó yẹ kó ti máa sanwó hype woman fún mi lórí ètò yìí hmm. torí ti bá bẹ̀rẹ̀ ti bá bẹ̀rẹ̀ sí ní hype n ṣàní sùn jẹ́ kí n tọ́kọ̀ hmm. sọ tọ̀dọ̀ tèmi tèmi bá sọ pé bá ti sọ owó nǹkan tèmi máa kí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ìwọ náà wá sọ owó nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ tèmi ó yẹ kó o ti máa sanwó hype woman fún mi ìwọ nìkan tán one woman battalion olójú edé onímú fèrè ṣó mọ ohun tó bá pè kọ́ ní fèrè ẹ rí ẹ̀yìn ṣe rí pé gbèsè tó jẹ mí pọ̀ torí orí pé àtòrí ojú ni mo ti bẹ̀rẹ̀ mo dẹ̀ máa kàdé èékánná ẹsẹ̀ ṣé o mọ̀ pé àwọn hype man yẹn ní klọ́ọ̀bù mọ̀ pé máa ń lẹ̀ wọ́n lówó lórí. ṣé o mọ̀ pé àwọn ará ilé náà ti ń wò. ó ti jẹ ó ti jẹ mí gbèsè. wọ́n ti kẹ́sẹ̀ sókè pé tẹ̀rẹ́ àwọn ìbejì ọ̀ràn yìí wọ́n tún ti dé sórí ètò lóore. ṣé o rí pé gbèsè tó jẹ mí ti pọ̀ ọlọ́run ajé ò lè san o. gbèsè ọpẹ́ rẹ pọ̀ gbèsè owó rẹ pọ̀ o ò tí ì lè san tán. <laughs> ẹ̀yin èèyàn wa líle lóko lẹ́yìn odi jákèjádò gbogbo àgbáńlá ayé pátápátá tẹ́ ẹ ti ń wò wá kètèkètè lówùúrọ̀ yìí bóyá lórí social media handles lẹ́ ti ń wò wá ni bóyá social media ti captain television yorùbá àbí lórí yìí ti ti wà lẹ́yìn ọkọ̀ọ̀kan bẹ́ẹ̀ àbí ẹ̀yin tí ẹ wà lórí YouTube wa tẹ́ ẹ ti ń wò wá àbí ẹ wà lórí yìí ẹ̀rọ amóhùnmáwòrán tẹ̀ tí ń wò wá lórí Star Times one three two Captain Television Yorùbá ètò kan ètò kan àrà ọ̀tọ̀ ló ń gbédé lójoojúmọ́ ọ̀tọ̀ tún ló ń gbédé Ọlọ́run ní í ṣe Elédùà ló ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe èèyàn kì í ṣe mímọ̀ ṣe kì í ṣe ipá kì í sì ṣe agbára ọlọ́run ló ní pé kó rí bẹ́ẹ̀ torí pé àwa gan àti ẹ̀ pé bí ó ṣe rí rèé ọlọ́run kò sọ òmùgọ̀ wa ó fi ṣọgbọ́n ni ká ṣáà gbìyànjú ká tiraka. wọ́n ní òun ohun ọlọ́run ni òmùgọ̀ wa náà ibi a sì nígbàgbọ́ ńlá àti ìrètí ńlá wípé ibi tí ọlọ́run mú wa lọ ah, ibi tó ga ni ẹ̀hún náà la fi ń kí yín káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lówùúrọ̀ yìí nígbà tí èkejì mi sọ lẹ́ǹkan wípé àánú la rí gbà nínú ewì ohun ẹ̀ tó fi ohun ewì ẹ̀ tó fi ń ṣíde ètò ó ní àánú la rí gbà tó tọ́ ni àánú la rí gbà apá abi tí èmi fẹ́ jẹ́ ká sáré wò ó ó ṣeé ṣe kó jẹ́ pé lówùúrọ̀ yẹ lómi kan tiẹ̀ wà kó wò pé àwọn èèyàn ló ń dán bí ọ̀há epo yìí aṣọ lọ́wọ̀ ló yẹ wọ́n yìí irun ló dúró lórí wọn yìí àlàáfíà ara ló pé yìí mo fẹ́ kó mọ̀ pé àánú la rí gbà o àwa iṣẹ́ wa là ń ṣe. bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe máa lọ síbi iṣẹ́ yín tẹ́ máa ṣiṣẹ́ yín tó máa lọ geere bíi pé nǹkan kan ò ṣe yín iṣẹ́ wa bíi pé nírònú so afẹ́kẹ́ mọ̀ kéèyàn kéèyàn kan má máa wò wá kó máa pé ah báwo láyé òun ṣe wá rí báyìí kó wá lọ máa máa envy tí ò yẹ kó envy lára tí ò yẹ kó ṣe àbí ìrònú tí ò yẹ kó rò eh, ẹ ẹ eh, ìrònú kó lọ máa mm, ronú eh. iṣẹ́ wa là ń ṣe ìwà àgbà aládùúrà mm. fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ gbogbo ọmọ ilẹ̀ adúláwọ̀ pátápátá pé ìgbà yìí ó sàn wá ó kàn ṣì ń rí báyìí ni láṣẹ Èdùmàrè ohun gbogbo ohun tó le koko ohun padà bọ̀ ohun wá dẹ̀rọ̀ èyí la fi wá ń kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ìjíròrò òwúrọ̀ special edition náà tún lè léyìí torí pé tẹ́yìn náà bá bẹ̀rẹ̀ sí ní wo ètò ìdélẹ̀ mm. ẹ rí i pé special edition ni pẹ̀lú àwọn ọmọ yín alára méjì Ayọ̀ngbénú àti Ọlá Aya Ọ̀nàbàjọ́ aya wọn ní Ìjẹ̀bú ọ̀run wà mm-hmm. ìlú mm, mo mm-hmm. débẹ̀. ìlú tó jìnnà sí náà. ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí Yétúndé Adéyẹmọ lèmi ń jẹ́ màmá pé èmi lọmọ wọn lóńdó òǹdó òkè àgbẹ̀ àkókò nílé bàbá tó bí mi lọmọ èmi làwọn àgbógbó mọ̀jà ọmọ àtòrí ìlẹ̀kẹ̀ dólùkù ọ̀yọ́ ọmọ wà á ọmọ wò ó ọmọ wàwà wówó ọmọ méjì káyẹ̀nà bí ọkọ bẹ bá dòǹdó lókè àgbẹ̀ ẹ̀bìrì ilé bàbá dúdú yẹmi ibẹ̀ náà ti bí mi lọ́wọ́ èmi láya wọn ló mú èkìtì nílé adéyẹmọ bàbá ọkọ mi yọkọ mi lùkàlùkà ẹ̀yìn okùn ẹ̀yin bàbá mi àti màmá mi lóńdó ẹ̀mẹ̀ ń jọ̀wọ́ ẹ wá mú kàlẹ̀ kẹ́ ẹ bá wa ká lọ lórí kẹ́ ẹ máa bá wa bọ̀ lórí ètò ìjíròrò òwúrọ̀ lówùúrọ̀ yìí yóò dùn gbogbo tó kàn sí láṣẹ Èdùmàrè ẹ̀lẹ́. ó ṣeun èkejì mi ẹ ó ṣe ọ̀rọ̀ náà láwọn àṣọ láṣẹ ọlọ́run ọba àṣẹ méjì àṣẹ wá. kókó yín tẹ wá lé pátápátá ẹ bá ti sọ wípé kẹmú kàlẹ̀ owó kẹmú tọmọ kájọ ṣètò tèmi kódòkó lárinrin àwa méjì yìí nìkan kọ́ la jọ dé sórí ètò àlejò wa náà ti tẹ̀lé wa dé torí pé wọ́n máa ń sọ pé ẹlẹ́yà tó bá ṣí sàǹdí ah, ah. àwo ṣe kí ni ah, àwo ti ráwo. ọjọ́ <laughs> eh. dé pẹ̀lú àlejò wa sórí ètò àjọsọ̀rọ̀ sí tí a jọ sọ̀rọ̀ mọ̀ràn ni a gbà bí ẹni gbàgbá ọtí ni bọ́dà wa ẹ káàbọ̀ sí ètò. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ojúmọ́ rẹ ni gbogbo èèyàn pátá tún wà nílé ni mo fi orúkọ ọlọ́run ọba lódùmarè kí mm. lọ́wọ́ tún mm. ìyá wa lọ́wọ́ àlàáfíà mm. àwọn ìyá wa àwọn ìyá wa ẹ kú oríire ẹ kú oríire ojú wọn <laughs> olúwa ṣe o. ọlọ́run tó dẹ̀ ṣe wípé àṣẹ wà àwọn ará ilé ló máa sọ pé tèmi ṣe rí torí mi ò tí mi kọ. kò ní ìdí àwa ń bọ̀ ó dáa èmi ń bọ̀ kankan. a ṣẹ̀ṣẹ̀ mẹ́kù ni. ó ní lọ́mọ tó yọ. Ah, ah, ah, nígbà ọmọkùnrin dúró tán báyìí. sánsan sánsan. tí gbogbo àwọn aráalé àwọn ah. single girls tán wà nílé. tó ti sọ pé yéè. ọmọkùnrin rèé. bẹ́ẹ̀ yóò ti ẹ̀ jọ pé. kó yá ajálè ẹni bẹ́ẹ̀ ni tó wẹ̀ lódò tí gbogbo ọmọge yọ ọwọ́ ṣẹ. irọ́ ọ̀run wà níbí yìí ò jẹ́ pẹ̀lú wà ní kó jẹ́ bọ̀dá ẹni. bọ̀dá ẹni ń bo ṣé ṣé bọ̀dá àti àbúrò ṣé wọ́n lè máa ṣe ìjàkadì kọjọ́ máa kẹ́sẹ̀ sókè ni. ó dáa ó dọ̀wọ́ rẹ̀ ó dọ̀wọ́ yìí ó dọ̀wọ́ ọlọ́run ah. látòrí désàlẹ̀ hmm. tó má ṣì ní. Hmm. Hmm. ọlọ́run ló ṣe ìyàn kan. àwọn ará lẹ́gàn ò rí bàtà. Ah, ọlọ́run ló ṣe ọlọ́run ẹ má fọ o. Ah, ẹ wò. gbogbo èèyàn tó wà láà kí wẹ́rúngọ́dì tó ń wà lórí igun mẹ́rin àgbà ńlá ayé ńlá kọ́kọ́ kí ìbá ọba mi Èdùmàrè àtòrí ẹni tí ò sún wọn ṣe ọ̀rọ̀ rẹ̀ tí mo máa ń bẹ̀rù jù kán wípé èmi ò ṣàánú fẹ́ni tí èmi ò ṣàánú fún mm. àwọn tó kù wá nǹkan bó bá múra sọ̀rọ̀ ara rẹ mm. á wù ẹ níran ni torí mm. ọ̀rọ̀ rẹ ló ní máa ṣàánú fẹ́ni tí máa ṣàánú fún gbìyànjú máa wúra ẹ níran torí ayé kan ṣe kí ni ayé ò dúró ayé ò dẹ̀ wúra ẹ níran. Mm. orúkọ tèmi ò yí padà báyìí wọn ní ká kí ẹ̀yin ara lé. Mm, ọmọ èyí ní mo ti fẹ́ gbà wọ kíní ìbáyìí. Ah! ẹ má gbà bí màláìkà yẹn wọlé o alóore wà lórí afẹ́fẹ́ o ah, ọlá èwo tún wà ní báyìí. Ah. ẹ jẹ́ mu látọwọ́ bí wọlé màá máa lé mi lọ́mọ ẹlẹ́kọ̀ọ́ lé ọ̀bálẹ̀ aṣọ ìkọ́lé ìrìnmọ́ ṣọ́ṣe kan tàlàbọ̀ṣe ọmọ olóṣè méjì takọ́tabo ọmọ ọ̀ṣọ́ òun lórí ìgbà kan tí gbogbo ènìyàn mọ̀ lórí afẹ́fẹ́ sí ọ̀làlẹ́yẹ bámidélé mc àpàlà mm. lórí gbogbo ibi ilẹ̀kílẹ̀ mc mm. àpàlà ni the microphone ambassador olúọmọ tọ̀rọ̀ ọ̀túnrin mr think about your future <laughs> tó bá ti ń rú máa bá wọn rú bóde tún tuntun báwọn tutù torí ibi táyé ń bá ń yí sí là ń bá wọn yí sí mm, inú ayọ̀ là máa yí sí òwe ẹ sọ pé òwe. bóyá kì í sọ pé báyé bá ti ń yí àmàlà àwọn yìí ọ̀pọ̀ kaftan ti sùn fáìnàlì ó ti kúrò ní ìtàtijọ́ ìbámu ṣe wá fẹ́ mu báyìí o. ẹ pé ọlá ayọ̀ ń gbénu ọlá ẹ ọlá àti ayọ̀ ń gbénu wọ́n ti advance rẹ̀ o ẹja máa fọ̀gán ìjọ kàkà kàlà wa ìjọ gbẹgbẹgbẹ dìdì gbẹgbẹgbẹ dìdì gbẹgbẹgbẹ dìdì gbẹdì. ìjíròrò òwúrọ̀ làwa yìí o. ẹ ṣeun ẹ ò gbọ̀ngbọ̀n àti fi já yín bá a ti ń hmm. wọlé pé tẹni á ti dùn alárinrin gbọ̀ngbọ̀n pàápàá a tún kàn sí nítorí pé a lè pè wọ́n ní àlejò lórí ètò ìjíròrò òwúrọ̀ ṣùgbọ́n hmm. ah, òdù ni wọ́n ìkọ̀ọ̀kan náà náà ni gbogbo wa bá ṣe jókòó báyìí tá a jókòó tá a yí báyìí sèmù ló bá dé. ọ̀rọ̀ yí ọ̀rọ̀ yí stúdíò ká ni lónìí <laughs> ẹ̀yin náà ti rí. sèmù ló bá dé àti pálọ̀ wípé ẹlẹ́yà tó ṣe sandine àwo ṣàtìráwò ọ̀gbẹ̀rì ti rọ ọ̀gbẹ̀rì o. lórí ètò lẹ́yìn ẹ eh, nítorí àsìkò wa ó ti sáré ṣùgbọ́n bóyá kì í sáré pé ọ̀rọ̀ mọ̀ràn kékeré ká fi sáré ṣíra wa létí láàárín bíi ìṣẹ́jú kan sí méjì ká tó lọ sí ilé agbára ká tó wá kàn lu àgbàmì ètò ní pẹrẹwu níta fi ṣíra wa létí lóore ni ó náà ni a pè àkórí ẹ̀ ní rántí àwọn tẹ́ ẹ jìjọ bẹ̀rẹ̀ hmm. n tó dà ní tá a bá rántí àwọn tá a jọ bẹ̀rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé hmm. ọlọ́run ti gbé orí tiẹ̀ sókè nísìn. mo bí tí mo ti bẹ̀rẹ̀. Hmm. bóyá nídìí iṣẹ́ tó ń ṣe ọlọ́run ti pariwo ẹ. gbogbo àwọn tẹ̀ jìjọ wá bẹ̀rẹ̀ wọn ò tiẹ̀ wá já nǹkan mọ́ nǹkan lójú ẹ̀. wàá wò wọ́n lẹ́ẹ̀lẹ́ẹ̀ pé odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa gbẹ ni ó máa gbẹ ni odò tó bá ti gbàgbé orísun dandan ni kó gbẹ ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń ṣe àwọn àṣìṣe wípé àwọn kéékèèké tá a jọ bẹ̀rẹ̀ hmm. wọn ò já mọ́ nǹkan kan lójú wa mọ́ àwọn tó wà lókè wọn ò dáadán mọ̀ tó o ti pàdé nísìn àwọn gangan lèèyàn <laughs> àwọn ti tẹ́lẹ̀ ń rọ̀gbẹ̀rọ̀gbẹ̀ ni wọ́n. àṣìṣe ni ọlọ́run má hmm. jẹ́ aṣàṣìṣe. ní gbogbo ìgbà kò dáa ká máa rántí àwọn tá a ti jọ jìjọ bẹ̀rẹ̀ àwọn tá a jọ ń wọ ṣòkòtò dúrọ́ọ̀sì àbí kí lẹ rí sí àlejò. ọ̀rọ̀ ni o torí igi kan ò lè dágbó ṣe. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀ dẹ̀ ti wà láyé tá a wà ń sìn tó yẹ pé wọn kì í wo àtẹ̀yìnwá hmm. ọ̀rọ̀ bí ọ̀rọ̀ tẹ sọ lẹ́ẹ̀kan ní odò tó gbàgbé orísun. bẹ́ẹ̀ ni ó máa ń gbẹ ni ẹ̀jẹ̀ ń sáré lo òun yìí kí n fi ṣọ́ọ̀kì àwọn ará rẹ̀. ó let's go there. bẹ́ẹ̀ ṣe wá nǹkan fìdí létà àjọ ń gbádùn ètò náà bọ̀ mm. ìran àwọn ẹni tó bá a lọ ló bá kú o. Mm. ẹ má ṣe jẹ́ ká máa ta àwọn tá a jọ ń bọ̀ nù. Mm. torí ìgbà tá a jọ ń tọwọ́ bọnú àwo tá a jọ ń jẹ ọbẹ̀ tí gbogbo rẹ̀ ń kán sí ara wa lọ́wọ́ má wá wo pé wọ́n ti wà lókè lénìí kò wá gbàgbé àwọn tó wà ń sàlẹ̀ èdè lóyìnbó kan ló ní before you can see the manager you need to pass through the messenger. bẹ́ẹ̀ni kò tó máa kó o tó lè rọjà pass through the gate man self. wàá kọjá lára àwọn tó ń jẹ ọmọọṣẹ́ tó ń dàbí ẹrú ń bẹ. floor member o lè rí ẹni tó wà lókè yẹn ìwọ náà tó wà lókè yẹn o gbìyànjú kó rántí àwọn tó wà ń sàlẹ̀ hmm. torí ìran òpó tá a bá gbé mm. àkàbà tì bí ó mm. bá sẹ́ni tó di àkàbà yẹn mú àkàbà yẹn ṣe tán àti wó. ó ti mm. dán àti wó ẹ kú jókòó ṣe mú dá sí dáadáa. Ah, dáadáa gidi gan ni gidi gan ni dálẹ̀ kókó gidi gan ni. ibi tí wọ́n ti ẹ̀ fi tì sí yẹn ni mo ti fẹ́ mú un nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń rò pé táwọn bá ti dókè Hmm. àwọn ò ní nǹkan ṣe pẹ̀lú àwọn tó ṣe kó ah. sálẹ̀ wọn ẹnìkan ní mistake ńlá káwá ti bi ìṣáná kéèsì oògùn ká tiẹ̀ wá pé ìwọ ti dókè bóyá àkàbà ṣèṣì yẹ ṣebí àwọn kan náà ni wọ́n á tún tẹ́wọ́ gbà ẹ́. mo ṣe fẹ́ ṣubú lórí àkàbà lọ́jọ́ òní ìní tán bá ń gbá a mú mo imagine bí mo ṣe máa fọ́ kalẹ̀. <laughs> ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni lágbájá ò ní ṣubú láyé àkàbà tó fẹ́ yẹ̀ ẹ́ ṣubú yìí á hmm. bẹ dì í mú tí ò dúró ṣinṣin. wọ́n á dì í mú. nígbà tí ò bá wá séèyàn tó máa dì í ẹ wọ́n á dì ìdí tí òfin ní séèyàn tó máa dì ni pé nígbà tó wà lókè yẹn o ti hmm. rọ́bìṣì wọn ṣùgbọ́n nígbà tó jẹ́ pé bó o ṣe wà lókè wọ́n rí jẹ hmm. wọ́n rí mu o ò fojú pa wọ́n rẹ́ tó bá tán bá kanlẹ̀kùn ẹ òun ṣí fún wọn báwo làkàbà ṣe fẹ́ ṣubú tó ṣe máa wọ ẹ ràn. ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ níbèrè pé kó wá fún wa ní jíjẹ. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n pé wọ́n tiẹ̀ fẹ́ bá ẹ sọ̀rọ̀ ó dá wọn. ó dá wọn lóhùn. lọ́wọ́ kan. lọ́wọ́ kan wọn ò ò gbé kí náà máa ń gbé sẹ́yìn yẹn please do not disturb. <laughs> silent. silent do not disturb. do not disturb gbogbo eléyìí tá a mú tọ́ ẹnu lórí ètò lóore ènìyàn náà ni pé ká máa rántí àwọn tá a jìjọ bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nítorí a mọ̀ pé ọjọ́ tá a bá gùn kọ́ là á kọ́ bẹ́ẹ̀ni àwọn kan lẹ́jọ́ bẹ̀rẹ̀ ẹ má sọ pé tiwọn báwo ẹ má sọ yí pé ẹ sí ní lẹ́vù wọn mọ́ báyìí ẹ má sọ pé ẹnu wọn ń rùn hmm. nítorí pé kí ni ọba mẹ́wàá ìgbà mẹ́wàá lónílé ayé ẹnìkan ṣoṣo báyìí lónílé ayé gbọ́ ó lè tọ́jú òwúrọ̀ lẹ́sìn wa lórí Kaftan television yorùbá tí níjàdí òkè lọ́hùn kárí ìfẹ́ sàràjọ́ ẹ̀ tá a bá fi máa padà dé á wá àti àlejò wa. a sì wà nílé agodo a máa dànsì à ohun àpọ̀. orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sìn wa lórí Kaftan television yorùbá tẹ̀yìn ẹ̀ ọ̀gá jù lórí ètò lórí ẹni gbogbo yín tí a jọ bẹ̀rẹ̀ ètò yìí ẹ̀sìn wọn bó ṣe máa lọ gbogbo yín tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa náà mo tún kí yín kó àmójúbà ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tèmi orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ fẹ́ẹ̀dẹ̀rẹ̀ kejì náà wà ní mo wà níbí o guest wa náà wà i'm just wọ́n jẹ́ sòyìnbó guest wa ti fẹ́ kí n máa sòyìnbó bínú mi ṣe dùn tó ah. inú mi kò dùn pẹ̀lú àlejò wa tó wà nílẹ̀ àmàjọ gẹ̀ẹ́sì <laughs> inú mi ò fẹ́ tó. ẹ kú kalẹ̀ lórí ètò brọ́dà mi jàre. ẹ̀ ǹlẹ́ Eh. àwọn aráalé ti ń gbóhùn yín wọ́n ti ń kó wọ́n ti ń enjoy ẹ̀ nítorí àti àti kọrin àti àti ṣe gbogbo ẹ̀ àti remixi ẹ̀ ẹ̀ já báyìí fún àǹfààní àwọn tí wọ́n mọ̀ yín tẹ́lẹ̀ ẹ̀ eh, ẹ bá wa sọ ta ni MC Àpàlà. Hmm. kókókókó ta ló wà bẹ́ẹ̀ o ó ní kí n fi kan ọwọ́ mo fi kan àbí kí n lo àmà ọlọ́mọdé àbálẹ̀kùnlé onílé jẹ́. tẹlifíṣàn <laughs> wọn ni. Ah, ah gbogbo èèyàn tó láǹfààní àti máa wò mí lórígun mẹ́rin àgbà ńlá ayé mm. orúkọ mi ni ọlálẹyẹ bámidélé màá ní bámidélé ọmọ ọlálẹyẹ tí a bí sí ìpínlẹ̀ èkó ní ìkẹjà eh. mm. so tí ó dẹ̀ ti ń bọ̀ fresh bí ará yeah mo fresh fresh mo ẹ má blọọsì jù ẹ má blọọsì jù ẹ má uh, jẹ ká yí padà. <laughs> a lè yí padà a lè yí padà <laughs> ìpínlẹ̀ èkó ni a bí mi sí. Si tí bàbá mi jẹ́ ọmọ ìlú ìkọ̀lé èkìtì hmm. ìyá mi af ondo ah, af ah. ado tilé tilé tilé tiẹ̀ ló wà ń bí ah, bàbá ọkọ mi. bẹ́ẹ̀ ni mo ti gbọ́ lẹ́ẹ̀kan uba rẹ sí kọ́ elule. elule. uya rẹ sí kọ́ elule. èmi gangan fúnra mi elule. elule. elule ni. nígbà tí ọlọ́run dẹ̀ ti gbà ọlọ́run gba gbogbo kò sẹ́ni tó máa rí ìtàn kan kọ́ tí ò mm. ní kọ bó ṣe bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ torí kò sẹ́ni tó máa dédé gorí àjà mẹ́wàá tí ò bá ṣe kó gun àkàbà kan lọ́kọ̀ọ̀kan lè ní èjì lọ mo lọ léèwé ní ìlú alágbàdo iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kì máa sọ yẹn dà lóògùn gbogbo skul yìí tí mo lẹ́gbẹ̀ẹ́ sì wà intact tó dẹ̀ ẹgẹ́t tó mm. standard gan mm. so ní alágbàdo and as well a tún tẹ̀síwájú lórí iléèwé gíga ní ti ìpínlẹ̀ èkó yìí náà ni mo lọ. Hmm. Lagos wa bi náà Lagos Poly Lagos State Polytechnic mm-hmm. as an ah, ah, accountant ẹmi Emi, bá mú ènìyàn ṣiṣẹ́. ẹmi ẹ <laughs> alóore wà ní agodo ẹmi hmm. alóore wà bí ó dáa ẹmi jẹ ká ṣètò. ẹmi fújì mèrègè. ilé ìwé gíga a ẹ̀kọ́ ìṣirò ni mo ṣe. mathematics accounting, sorry. ìṣirò owó ẹ̀ pé bá ní ìṣirò mathematics. Mhm, ìṣirò owó a tún wá lọ ṣe àwọn abala kan náà ní ilé Ifẹ̀ ní nílé nílé iléèwé ga náà tó jẹ́ nípa Yorùbá yìí àti àwọn ẹsẹ̀ ẹ̀fà kọ̀ọ̀kan. abájọ hmm, hmm, tẹ̀síwájú ọpọ́n ọ̀fà iwájú ọpọ́n ifá ẹ̀yìn ọpọ́n ọ̀fà olùmọ̀ràn ló tù ú olùmọ̀ràn ló sì. Hmm. so wọ́n máa ní mo tẹ̀ níbi táwọn kan ti tẹ̀ hmm. kò ń ṣe fíìmù. ewé ń jẹ́. ẹyin lẹ sọ yẹn sọ́ni máa ń kàn nìyẹn o. ẹjọ́ <laughs> ewé. normally ní nàìjíríà tàwa ẹ má jẹ́ káwọn yẹn understand with life tàwa ẹni bá dó sójú kan hmm. kò ní kẹ́kọ̀ọ́ hmm. bí mo ṣe jókòó mo ṣe ń kọ́ ẹ̀kọ́ sí bẹ́ẹ̀ ṣe jókòó sí mo ti rí different things láàrin oṣù nǹkan mo ti lára yín pé ah ok bó ṣe ń ṣe bí ìwọ ọbọ mi ni ara nǹkan tá láti tún fi kún ọ̀rá wa nìyẹn so àwọn ibi tá a dẹ̀ lọ lébi gbogbo iléèwé yẹn ọlọ́run dẹ̀ gbà fún wa amókè káti ẹ̀ tó wọ̀bì kan wọ́n ti fi wá jẹ oyè kìíní kan wọ́n ti fi wá jẹ kìíní kan so a jẹ́ ẹni táwọn èèyàn ń rí ní gbogbo ìgbà tí ò dẹ̀ pa léèwé jẹ for no reason bọ̀bí tó rí gbé wa dé báyìí àti <laughs> gòkè ọjà ó yéyéyé ara yé àti dúró lókè yẹn ìyẹn ló ṣòro mm. ayé ẹ ti gbà wá náà o ẹ jọ̀wọ́ rẹ máa jẹ ajá bọ́. Mm. bàbá mi lọ́kàn yẹn sachina peterson o alákàn bí ó ṣá ẹ má ti jà lò yẹn. ó pọ̀ ó pọ̀. kẹ́hìndé ṣòǹgbọ́n lẹ́yìn lẹ́yìn mm. ìpè àti gòkè kò rọrùn àti dúró lókè ò bá débẹ̀ gangan ló rọrùn tó máa dúró tó ní máa mì. ó yẹ kí n béèrè lọ́wọ́ rẹ lẹ́yìn ètò kó wọ́n lè sùn mm. bọ́dà wa ẹ kú kalẹ̀ lórí ètò ẹ kú kalẹ̀ adúpẹ́ ibi tí ọlọ́run ti mú yín bọ̀ adúpẹ́ ibi tí ọlọ́run tí ó mú yín dé a sì tún dúpẹ́ ibi tó tún mú yín lọ ibi tó dáa tó dáa tó dáa náà ni ó jẹ́ láṣẹ ọlọ́run bá ẹ ẹ bá wa sọ irúfẹ́ àwọn iṣẹ́ tẹ́ ẹ máa ń ṣe gbogbo iṣẹ́ tẹ́ máa ń ṣe ẹ ti mẹ́nu lọ díẹ̀ nígbà tá à ń béèrè pé ta ni ta ni MC Àpàlà ṣùgbọ́n ẹ bá wa sọ ní kún irúfẹ́ àwọn iṣẹ́ tẹ́ máa ń ṣe hmm. gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ pátápátá mo ti sọ lẹ́ẹ̀kan pé kò sí bí wọ́n ṣe máa dókè tí òdìsí tó ti ń bà bọ̀ mm. mm. nígbà mo wà níléèwé gíga mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ láti máa ya nǹkan mm. bẹ́ ṣe jókòó ìtì máa gbé bírò sí àti ìwé mo lè máa jíyìn wò báyìí kí n máa yà yín so ó máa ń wọnú orí mi mo bá mo wà níléèwé gíga mo ti máa bá àwọn èèyàn yára ṣe nǹkan nígbà mo ti wà ní secondary gan oríṣiríṣi àwọn èèyàn láwọn bá mi bá wa ṣe kíní kan bá wa ṣe bá ìyẹn ní mo fi ìpínyẹn gan ni màá kọ́ bá dókè ni nígbà tí mo kéré gan artist ẹ nígbà tí mo kéré mo ti máa fáwọn mo ti máa sọ sí lọ́kàn mi pé ah, bàálù ni mo fẹ́ wà. ah lọ́hùn ẹ bẹ̀rù ẹ bẹ̀rù bó ṣe máa ń lọ sókè. Ah, láti kékeré mi mo ti fọkàn sí àmọ́ rírò ni tèèyàn ṣe tọ́ ọlọ́run ọba ọlọ́run tó lè jẹ́ ṣíṣe náà téèyàn ò bá tún wá tún fi ọgbọ́n ti ẹ̀kún àti àwọn tó sún mọ́ mm. kò ní kúrò bí kankan hmm. yorùbá ni ẹni yẹn jẹ́ kí ni a kò <laughs> máa wò ó ni a máa wò ni ọlọ́run dẹ̀ ṣe nígbà tí mo ti ṣe ń gbà mo kọ́kọ́ wà kékeré tí mo ń dàgbà bọ̀ mo kọ́ nǹkan pè ní event planning okay. and decoration bá a ṣe ń tún bá a ṣe ń ṣe bá a ṣe ń ṣe ìgbọ̀ngàn ayẹyẹ lọ́ṣọ̀ọ́ mm. àti tinú ilé which is interior interior bẹ́ẹ̀ náà ṣe wà báyìí sí nǹkan tí mo lọ kọ́ ni tí ò ṣe mm. ọdún ẹ ti rí ẹ ti rí lára ẹ pé ah interior wà ń bí ó wà ọlọ́run dẹ̀ ló ṣe tó jẹ́ pé eh, ọgbọ́n èèyàn kan náà ni tẹ́ni náà ò bá kọ́ mm. kò lè rí lò látòrí bá a ṣe lè kún ilé ọ̀dà tá a bá fi kúnlé àáwo kọ́ curtain tó máa blend mọ́ hmm. àti center table báyìí àti chair tó wà yìí àwa wà àwọn chandeliers àwọn iná tó máa gbé ilé yẹn jáde jẹ́pẹ́ táwọn èèyàn bá wọlé tó máa fi lè rí chair àti àwọ̀ chair yẹn àti curtain yẹn wá wọn ni ẹni tó ṣe kínní no no no orí ẹni yẹn pé tẹ́ni bá wá bẹ́ẹ̀ ni tẹ́ni bá wá wọ tó wá wọlé yàrá dáná ó tún ní mm. àwọn kọ̀ọ̀kan náà bẹ̀ tẹ́ pé tá a bá ṣe irọ́ o kọ́lọ̀ máa mú àwọn ó pọ̀ gan-an. ọbẹ̀ a máa ń yan sè. ọbẹ̀ máa ń yan sè. ẹ ẹ bẹ̀rẹ̀ sún ẹ̀sẹ̀ àbí kò tẹ́ dì bẹ́ẹ̀ ọbẹ̀ bẹ̀rẹ̀ sí ní sùn. bẹ́ẹ̀ ni o nínú ilé nìyẹn kí n wá aṣọ ti ìta tó jẹ́ ti àti ṣe gbọ̀ngàn ayẹyẹ lọ́ṣọ̀ọ́ which is decoration event decoration ìyẹn gangan ó lọ fà ó dẹ̀ àdẹ̀dúpẹ́ náà bí tá mo ti jábọ́ lórí ládàrí ìjọ kan ládà a tall very tall ladder níbi mm. tá a ti ń fa aṣọ fabrics tá a ti ń fa kọ́lọ̀ ilé èso ilé ìpọ̀ mọ́ ilé mò ń bọ̀ lè fúnra mi mo dẹ̀ ń sọ mo dẹ̀ ń sọ́kàn mi pé ah ṣẹ́sẹ̀ mi ò wá ní kán lé ibi ló fẹ́ parí sí. mo dẹ̀ ṣubú yẹn náà tán mo dẹ̀ wo ẹni tó àdúgbò pé ah kí ló ṣe mí ẹni kò sí nǹkan kan mo dẹ̀ fẹ́ gún ládàá padà kọ́ fà mí ah wọ́n kọ́ ló ṣubú ń sìn. àlèwé ń jẹ́. so iṣẹ́ yẹn <laughs> ewé kọ́ ìgbà yẹn dẹ̀rẹ́ nǹkan tó bá ti mú yàn tíyàn bá dẹ̀ ti tíyàn bá ti ń ṣe ó máa máa jẹ́ kò mi ò rí bí iṣẹ́ hmm. mo ti ṣe dáadáa ó ti dàbí eré. dàbí passion ó dàbí nǹkan tẹ nífẹ̀ẹ́ sí láti máa ṣe. bẹ́ẹ̀ni so mo ti rí pé àkíní ah, yìí ò lè tó ìnáṣọ tí má ti ṣe yẹn náà ọ̀tọ̀ tún ni atukọ̀ decoration bá ṣe lè ṣe ọ̀tọ̀ ní bá ṣe ń fún bàálù hmm. bàálù tẹ̀kọ̀ ń wò yẹn kọ́ máa kó bàálù àádọ́ta lẹ́sìn hmm. tó jẹ́ bíi kọ́lọ̀ bíi mẹ́ta hmm. tí n bá máa fún àti bí máa fokùn sóòsìn hmm. ó máa yà yín lẹ́nu ara ṣe kan ó máa tóbi gbogbo sáìsì àtó báyìí ó máa ló jẹ́ bíi blue ni ó máa lọ báyìí àwọn ara ṣe kékeré tó máa jẹ́ bíi white kékeré a máa fún yẹn kékékékékéké a máa ṣù yẹn náà jọpọ̀ bíi mẹ́fà àwa so blue tá a kọ́ ta yẹn mo ń sọ yẹn máa mo ṣe ń mo ṣe ń sọ yẹn. láàrin blue àwa tún àwa tún fún mi tó máa jẹ́ kọ́lọ̀ tó máa tún máa ṣe méjì yẹn hmm. ó ní bá a ṣe máa ń combine colours papọ̀ as a decorator hmm. so àmà ìwọ̀n yìí ń fẹ́ oh, pọ̀ yìí tá <laughs> a bá gbé tá a bá tá a bá fẹ́ kí mo máa kó bàálù àádọ́ta yẹn papọ̀ sójú kan nǹkan hmm. tí máa fi dá lára gan ẹ rí pé ẹni yìí ó mọ nǹkan tó ń ṣe dójú àmì. tó jẹ́ pé akọ sátísàbíkẹ́tì pọ̀ lé sátísàbíkẹ́tì pọ̀ lé ká tó wá lọ sí di oúnjẹ ṣíṣe ah, ah. which is just mm-hmm. basic on catering. Ah, ẹ tún lọ di oúnjẹ ṣíṣe. ẹ̀yin nìkan a lọ di oúnjẹ ṣíṣe o lọ́dọ̀ grandma mi mo lọ́dọ̀ grandma mi fún bíi ọdún bíi mẹ́rin márùn-ún kan ní K2 ìyá ń ṣe oúnjẹ ni èmi hmm. làwọn catering èmi eh, bẹ kéèkì àwọn samosa spring roll àwọn yẹn ẹ tún ṣe kéèkì náà àárò eh, kìnìyàn àárò bá gbogbo ìgbọ̀nyìn báyìí láàfin rò <laughs> kéèkì yẹn lè má ju kéèkì two thousand lọ <laughs> pé má di three thousand lọ àárò rorororo tó máa tó máa bẹ́lẹ́ dáadáa ẹ̀hẹ́n àìṣe gbé sínú páànù àṣẹ ẹ̀rọ sí páànù àyígbà ah, ah. yẹn kò sí oven kìíní kan iyẹ̀pẹ̀ àti ṣàkó gbogbo ẹ̀ la máa gbé sí pé lẹ́nu àṣe kí ni ó dẹ̀ máa dùn sẹ́ẹ̀ hmm. ó dẹ̀ ti pẹ́ ta ti wà lẹ́nu ẹ̀ a máa ra ṣe kan tí tí ingredient ẹ̀ tí ó máa jẹ́ kó tí kò máa brown chocolate bí kọ́lọ̀ àwọ̀ ṣé àwa àwa ah, àṣetán tí kọ́lọ̀ máa ra àwa gbé bọ́ta àwa gbélé ra wọn àyẹ̀ṣẹ̀ wa mú ọ̀bẹ àá fi fíìmù ẹ̀ during that trimming process yẹn lásán láti bẹ́ẹ̀ yẹn àtúnwò pé ṣẹlẹ̀ náà ló máa tún jẹ́ ká là ṣẹlẹ̀ náà ló máa tún dúró adébẹ̀ hmm. ṣẹlẹ̀ náà tún ni ó yà àtúlọ sínú iṣẹ́ hospitality hmm. I collected mo gba ìwé ẹ̀rí náà fún yẹn o. èwo ló ń jẹ́ hospitality. ìyẹn ìyẹn dúró fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ ní ilé ìtura hmm. tó lè ṣiṣẹ́ ní ilé ìtura tó lè mójútó àgbàlagbà tó lè lọ báyọ̀ ṣiṣẹ́ níbi ọmọ ọ̀dọ́. ẹ̀sùn gba pálí fún yẹn. mo gba o tó lè ṣe ń lé fún yàn bí ọmọ ọ̀dọ́ ìdí nìyẹn tó bá náà kọ́kọ́ mú lọ sí ìlú ìbò tán lọ ń wo ọ lọ ń ṣèkè arúgbó nílùú òyìnbó bàbá àwọn tó máa ń tó máa náwó àyè so èmi tẹ̀lé má gbàbọ̀ tí iṣẹ́ kò sí iṣẹ́ yẹn tí ò ní kíkọ́ ẹ̀ àwọn ilé tèmi dẹ́ kọ́ yìí ni hmm. mò ń sọ tí mo mọ̀ dáadáa tó dá mi lójú mo kọ́kọ́ náà tẹ́ pà ń pè ní tear gas operation bí wọ́n ṣe lè lo tear gas àti ibi tear gas lè wà níbi á nínú ilé ni onílé ìtura ni o tẹ̀pẹ́ jàǹbá jẹnẹrétọ̀ bá fi ṣẹlẹ̀ níbì kan sìn tí àga sí ni ò gbọdọ̀ súnmọ́ jẹnẹrétọ̀ débi tí jíjàmbá ṣẹlẹ̀ di jẹnẹrétọ̀ ọgbọ́n ọ̀lẹ́ ti fẹ́ ṣe gbé tí àga tó ti wà nítòsí jẹnẹrétọ̀ rẹ̀ dì hmm. láti fi paná láti fi paná yẹn láti fi ṣe nǹkan. so nílùú táwa ń sìn ọ̀pọ̀lọpọ̀ yan ní òkè range ni <coughs> generator wà níbi kan tó jìnnà ń sìn normal normal àwọn èèyàn máa kọ̀ gbé tí àga sìn wọ́n á gbé sẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ hmm. kò dẹ̀ yẹ kó wà lẹ́gbẹ̀ẹ́ torí tí jàǹbá náà bá ti máa ṣẹlẹ̀ ẹ̀ fi àyè lẹ̀ bí àti bí bàtà bíi méjìlá síbi tí ìjàmbá náà ti lè ṣẹlẹ̀ hmm. mo kọ́ yẹn náà oṣù méjì mo fi kọ́ yẹn lásán ó hmm. ṣe kinní gan akọ́ yẹn débi pé tíyàn bá máa gba epo tépo bá laná blanket kan wà tá a máa ń dàbò epo nínú kitchen hmm. ẹni tí wọ́n máa laná àyàn kan dédé àti epo àti náà á kú ó máa kú ẹsẹ̀kẹsẹ̀ tí a bá ń lo gáàsì nǹkan ó máa kú ah, ah. ó máa kú ìmọ̀ wà láyé bí wọ́n ṣe máa gbé nìyẹn máa kọ̀ gbé báyìí ìyẹn àjò wí. ọ̀pọ̀lọpọ̀ ni ò dẹ̀ ní mọ̀ yìí tó dẹ̀ ti ṣe ìjàmbá fún. bẹ́ẹ̀ni. sọ ẹlòmíì máa fẹ́ pa nọ́mbà mi lórí nígbà tí mo kọ́ sí àgà sáà sọ yìí o iná ànímú látòkè ìsàlẹ̀ tí iná yẹn ti rú tiẹ̀ gangan gangan gan ẹ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ o ẹ kọ́kọ́ tẹ̀ sí gbogbo ìsàlẹ̀ yẹn tẹ̀ sí gbogbo ìsàlẹ̀ yẹn tẹ bá rí gbà mí tí iná mi bá kú bò mí iná yẹn gangan fúnra rẹ̀ máa kọ̀ gbéra lóòkè hmm. àwa àwa àwa disappear so ó ti gbéra kúrò lẹ́yìn tó bá tún padà kọ̀ọ̀kan mí lókè ló máa mú ló máa mú. bẹ́ẹ̀ni so tí náà bá tí náà láyé ìgbà táwọn ló bọ ilé ríǹgì ìyẹn náà jó mi lọ́wọ́ gbà mo fi sí ẹ̀wà ń jọkàn ó gbé mi gìrì báyìí ni kí ló dé ṣé ni mo fẹ́ lọ ni ẹ̀jẹ̀ tó tiẹ̀ bá kúrò lára tí náà bá tiẹ̀ gbìyàn ọmọ ọba ẹ̀ tí ì lè lọ bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ èèyàn kan sọ pé tẹ́jẹ̀ bá tíyàn tó máa ní nǹkan ṣọ́ọ̀kì yàn tẹ́jẹ̀ kúrò lára yàn ẹjọ ṣára jẹnẹrétọ̀ lè jẹyẹn lọ ní àbínú transformer <laughs> kọ́lọ́hún tiẹ̀ ṣàánú wa ẹ̀jẹ̀ gbé lára bó lẹ̀ jẹyẹn lọ bí mo ṣe ń bá ọ̀rọ̀ náà bọ̀ ìyá mi ìyá mi méjèèjì mi Ah, ìyá mi ọlá ìyá mi ayọ̀ mm. eh, ọlá ọlá ayọ̀ kò sí wàhálà ẹ kú oríire eh, orúkọ oúnjẹ kan tá à ń jẹ nàìjíríà nìyẹn mm. òun ayọ̀ o, <laughs> ti yé yín bẹ́ẹ̀ bá sọ délẹ̀ o, ti yé àwọn o, tiẹ̀ ti ó tiẹ̀ ti yé àwọn tó wò wá nù lé báyìí tí <laughs> mo ṣe wá ń bá iṣẹ́ kíkọ́ yẹn náà bọ̀ mo tún pé wo ni mo fẹ́ ṣe mo bára mi nílé ìtura mo ṣiṣẹ́ ń bẹ̀ kán fẹ́ gbẹ̀yàn sí ilé ìtura ń sìn ìwé ẹ̀rí wà ìwé ẹ̀rí wà a lè fi train àwọn tán lè ṣiṣẹ́ ń bẹ̀. Hmm. láti mọ bọ́n ṣe ń gbàlejò láti mọ ṣe ń gbàlejò bọ́n ṣe ń bá àwọn àlejò sọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe. bẹ́ẹ̀ni hmm. láti ẹnu ọ̀nà àbí kìnnìkan ní pọ́tà bọ̀ yẹn ni ẹ ló máa ṣílẹ̀kùn fẹ́ni tó fẹ́ wọlé hmm. wọ́n ti ṣílẹ̀kùn tó gbé báàgì ẹ̀ àgbo wá sí reception níbi tán ti ń dáyàn lóhùn wọ́n á bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ ó dẹ̀ ní àwọn nǹkan kan náà tá a tún kọ́ tó ṣe pàtàkì tẹ́pẹ́ àwọn kan ń bọ́ wálé náà ń sìn tẹ́ ẹ tún lè tún kọ́ lára ẹ̀ kò dẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ rí kọ́nù ẹ̀ tó lómi ìrà ara tèmi nínú ìgbà Tinubu ni mi ò tí ì ní kí ni èjì mi nǹkan kan máa yẹ káwọn èèyàn náà seven years seven seven seven mo wà ní four mo wà ní four báyìí àwa mú àpò kínní kan ní call conversation àti body reaction èèyàn dé sí ó dé sí reception ó wà ẹlú ẹjọ́ ṣọ́gà yín wà lé ṣọ́gà yín wà lé ẹni akọ̀gbé kọ̀ ní ẹ̀jẹ̀ bá yín confam bóyá wà lọ́fíìsì akọ̀gbé kọ̀ ìwádìí tó ti ń sẹ́yìn náà tó wá máa máa pè ẹjọ́ ṣe yẹ kó ṣe bẹ́ẹ̀ hmm. inú ibi táwa ti kọ́ pálísì ẹ̀ náà ti kọ́ wa wàá pẹ̀tẹ̀ ni mọ́mí ẹ má bínú ìyá mi ẹ má bínú ẹ káwọ̀ ẹjọ́ ẹ jókòó ẹ jókòó ẹ má bínú ìwájú ẹni fóònù tó fẹ́ pè wá tó bá ti pẹ́ẹ̀tì wọn mọ́mí ẹ má bínú màmá yín confam mi ò lè sọ ná hmm. ó mọ̀ bẹ́ẹ̀ kẹ́yìn wà ń lé o bà mi ò lè sọ bọ̀ ẹ jókòó tẹ́lẹ̀ bá ti wá jókòó wàá gbé fóònù yẹn ara ara gbé síbi tẹ́ni ò tí ní mọ̀ bóyá o ti ẹ̀fẹ́ nù sọ̀rọ̀ nǹkan tá à ń pè ní body reaction yẹn. Mm. ṣé wàá ṣé wàá wọ́n fẹsẹ̀ rí mm. ẹ̀yìn kọ́mọ̀rẹ́ yẹn náà wọ́n kí ni kan ẹni bẹ́ẹ̀ ṣe máa lọ ẹnu sọ̀rọ̀ ẹni tó mọ̀ ẹ̀yà òwe àṣẹ ẹni dẹ́ẹ̀ ti sọ̀rọ̀ báyìí tí tó fi máa gbé agólẹ̀ akọni àwọn mi má bínú wọ́n ní another secretary tó wà nítòsí ọ́fíìsì wọn so secretary yẹn ni mo pè wọ́n ní wọ́n ti jáde Ah, lẹ́nu sínsìn ah seriously wọ́n náà sí ara báwo ní nàìjíríà bíi tá a wà ń sìn ẹ jẹ́ kéèyàn máa bèrè yẹn bọ̀ lọ́fíìsì wọ́n ní reception àti lufẹ́ bọ́ọ̀gà yín sọ̀rọ̀ ṣọ́wọ́n àlọ́fíìsì àbí òsì lọ́fíìsì akọ̀bí kọ̀ ni ẹ̀lú ọ̀gá ẹ̀yàn kan bèrè yín ta ni mrs kini ọ̀kìnrin kan lórúkọ wọn èmi ẹ̀ṣẹ̀ máa ní ẹ̀jẹ̀ máa kí lórúkọ yín mrs <laughs> eh, ah mrs ṣọlá wọ́n ní wọn láwọn ò sí ilé <laughs> <laughs> gbogbo àwọn ẹ̀kọ́ yẹn ló wà lónìrànràn ó gbọ́dọ̀ dé o. ẹja ẹja ẹja sinmi níbi tá a dé yìí ká má lọ rẹ́rìn tọ́ ara <laughs> ẹ̀yin ará ilé ó dá wa lójú pé ẹ̀ ń tẹ̀lé àlejò wa ẹ̀ ń tẹ̀lé wọn bọ̀ torí ẹ̀ tó bá ba lọ náà ló bá kú olóòwò lè fẹ́ ká lọ wò ó nílé náà ká fi ṣàràjò ká fi sinmi fún ìṣẹ́jú bíi méjì. Ah, tá a bá rí. àbẹ́rẹ́ ní fọ́nrán ó kù díẹ̀ ó ń bọ̀ ó bọ̀ ẹ̀ ń bọ̀. àbẹ́ orí YouTube ó kù díẹ̀. orin wo ni ẹ fẹ́ fún wa ká lọ wò èmi máa fẹ́ orin kan rìn yẹn ó lẹ́kọ̀ọ́ nú dáadáa hmm. àmọ́ tá a bá rí yẹn máa fẹ́ ká a jó sí ẹ mọ̀ náà ayéfẹ́lẹ́ ló kọ. ohun táyé bá sọ ẹ̀dá o wọ́n fi bú ẹ̀bùn dọ̀la. àwọn aláwọ̀ táyé fún wọn sẹ́yìn sẹ́yìn ayéfẹ́lẹ́. ìyẹn dà ilé ẹjẹ ká lọ wọ ayé fẹlẹ káàbẹsẹ padà dé wọn sì ní òtáyé bá sọ ẹdà ká lọ gbọ ẹ tá a bá padà dé hmm. ká wá tẹsíwájú náà ọ̀rọ̀ tá a sọ wá ṣì wà ń kalẹ̀ wọn àdìgbì torí pé àwa gan mọ̀ pé ẹ ń kó wọn jẹ rọṣirọṣi ẹ kú kalẹ̀ àpàdà. orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sìn wa lórí Kaftan television yorùbá ti eh, yín gbogbo yìí tẹ̀ wá ní pátápátá eh, orí ètò ìjíròrò òwúrọ̀ òun náà lẹ́sìn ti wà báyìí àlejò wa àti èkejì mi náà láti jọ wà lórí ètò ẹ kú kalẹ̀. ẹ ṣeun tẹ́ ẹ gbà wá lálejò ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ṣé ẹ ń gbádùn wa ṣá. a a a jọ ń gbádùn ara wa ni o. wọ́n ní a jọ ń gbádùn ara wa ni o. a jọ ń gbádùn ara wa ni. ẹ jẹ́ àpọ̀sì ẹ̀kọ́ sílẹ̀ tó tẹ̀lé níbi táwọn ti kọ́ yẹn. <laughs> Eh. ẹ ẹ ṣọ eh, eh, àbí òun náà fẹ́ bí rẹ̀ pé báwo ni ṣe kọ́ ṣe kọ́ ẹja filẹ̀ bẹ́ẹ̀. àfilẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀. ọ̀pọ̀lọ́ máa ń sọ̀rọ̀ kò tiẹ̀ yé wa mọ́ bọ́n ṣe kọ́ ẹ̀ àáfò ni. ẹ kú kalẹ̀ lórí ètò lẹ́ẹ̀kan sí i. ẹ ṣeun. ẹ brọ́dà wa ẹ̀yàn á sọ̀rọ̀ lọ ó ló ti lọ sílẹ̀ agbára ẹ sì ti ka iṣẹ́ ẹ sì ah. kà tán. a sì ń ka lọ ogún ìṣẹ́jú. <laughs> ẹ hmm. Hmm. ní ẹ ń ṣe iṣẹ́ ayàwòrán nígbà tí wàá kékeré ẹ ní ẹ ń ṣe iṣẹ́ catering event planning planning ẹ tún yí wọ event decoration mm. interior interior and gbogbo ẹ àti exterior àti ẹ tún yí wọ outdoor oh. catering services àbí ẹ tí ì sọ eléyìí tí gbogbo wa. wọ́n tún yí hmm. wọ hospitality o. ẹ tún yí wọ hospitality ele tí gbogbo wa tí wàá fi ẹ hmm. tún yíwọ ní tear gas operator eléyìí tí gbogbo wa tẹ̀ fún wa mọ̀ yín gbajúgbajà tó mú yín jókòó sórí ìjókòó ayé hmm. ẹ̀ tí ì mẹ́nu débẹ̀ tó mú àwòrán yín káàkiri àgbáńlá ayé. Hmm. ẹ jẹ́ ń gbé ọ̀kadà báyìí ọ̀rọ̀ jáde aeroplane tẹ̀lé lẹ́yìn <laughs> ìdá àkọ́kọ́ tí máa bára mi nídìí iṣẹ́ eléyìí tí mo wà nú ẹ̀ tó ń lọ táwọn èèyàn ti fi ń lu àbí MC Àpàlà ìyá kan pẹ̀lú òun bíi méje àwọn yẹn hmm. kìnnì kan ó já tari ọmọ ọ̀tá pírẹsẹ́ńtà ó lọ tẹ ní kò eh, já tari eh, ẹ ó sọ wọ́n ti lọ tẹ wọ́n tẹ bó ti yẹ kó eh. ó yẹ kó ti tẹ. àtẹkọ iyẹ̀pẹ̀ àti àwọn rọ́ọ̀gì náà la kún tẹ kiri. iyẹ̀pẹ̀ àti rọ́ọ̀gì tó bára mu. wọ́n á máa ní ọgbọ́n òun ló dá ọlọ́run ló ṣe ìdọ́jú máa kọ́ mi di ìmúkọ̀ jókòó ni mo gbé ìwé àti ohun tá a fi ń kọ̀wé mo dẹ̀ wò pókè kí lóhun àkọ́kọ́ tí mo fẹ́ ṣe mo ti máa ń gbọ́ àwọn èèyàn lórí mo máa ń wọ̀n lórí amóhùnmáwòrán mo ti máa ń gbọ́ àwọn ìpolówó oríṣiríṣi orí ìpolówó ni mo ti bẹ̀rẹ̀ bá a ṣe ń ṣe voice over jingle hmm. mo máa ń wo American films tábà ti kí bọ́ọ̀nù ìbákọ̀bọ̀ hmm, this is the master one and two are you ready bí kí ni ẹ ti máa ń wá ìmọ̀ ọ̀gbìn à ah, mo lè ṣe yorùbá ilé yìí ah, ah. mo lè ṣe english mo lè sọ̀rọ̀ bẹ́ni mo lè sọ̀rọ̀ bẹ́ni ṣe ń sọ̀rọ̀ yìí hmm. mo lè ṣe kínní máa tún ara àwọn american films tó bá ti ń wù báyìí màá máa kọ àwọn nǹkan kan lẹ̀ ń bẹ̀ bó ṣe ń ṣe yẹn màá tẹ pause màá máa kọ́ wọ́n di pé màá ti rí pósítà àsọjí àbí program kan màá mọ màá wá gbé sí ilé. tálẹ́ǹtì máa ń fẹ́ sẹ́yìn di wèrè ńgbà mi. màá máa ṣe rìhásà yẹn tẹ ẹ bá ti ń wo amóhùnmáwòrán tẹ́lẹ̀ ah, Kaftan TV Yorùbá ni kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ni máa wò báyìí o <laughs> full of information ẹ màá ní àmì ti ṣe mistake màá tún padà màá tún parẹ́ màá tún tún another one ṣe. Hmm. mo fi wá wò pé ẹ wá bóyá mo ti wá mọ kínní bá mo ṣe fẹ́ bọ́ ta hmm. hmm. ṣé n fẹ́ lọ máa sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ tì <laughs> ní láàyè eh. eh. pé mo wá lọ sí ìnáwó kan ọjọ́ kan mo ṣe máa ń jà fún olórin o mo ń jà tí mo ṣe fún eléré yẹn àti orin mo tún ṣe bákọ̀pù elégbè ohun gangan ló wá jẹ́ kí n pàdé èèyàn kan ní ìlú Iléṣà lọ́dún yẹn lọ́hùn bá mo sọ bí ọdún bíi méjìlá sẹ́yìn mo ṣe pàdé ẹni yẹn ẹni yẹn náà ṣì wà láyé báyìí pé wọ́n ní Rasheed Ògúnbùnmi ìṣọ̀lá babátúndé hmm. mr ó yàtọ̀ mr ó yàtọ̀ méjì fèèyàn kan <laughs> wọ́n ní ṣòwò ló wá ṣe mc mo níbẹ̀ ni wọ́n pẹ́ dé mo ti wá ṣiṣẹ́ wọ́n yẹn dé wọn wá wá wọn wá náà kàn wú mi látọ̀ kan ah, wọn á bọ́lẹ̀ mo pé olórin àwọn ọmọ olóògbé tó fẹ́ jó wọn á pè mí wọ́n ní àṣà ah, àdúgbò mi lọ àmúlẹ̀ ara èkó ni mo ti wá o yorùbá dẹ̀ dùn lẹ́nu ẹjọ́ dẹ̀dà bí ọmọ òyìnbó tó kọ rí. wọ́n pa àwọn tó pè fún mc ń bọ́nà ti rí yín rí ṣebí ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ni máa ṣe òkè máníjà true máníjà olórin yẹn. olórin ṣùgbọ́n hmm. àti mc òde. mc òde wọn ò pè wọn wá ṣe mc. wọn ò pè yín wá ṣe mc máníjà olórin ló jẹ́ kẹ́ ẹ náà àṣẹ ẹ̀ ló tú ẹ̀tù ẹ̀ hmm, ìyá ti kíra ló kàn. gbẹ̀yìn pé mo ti máa ń ṣe láwọn ibì kan lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ kí n tó wá ṣe mo tún wá sọ fún ọmọ olówó àwọn kan olówó àwọn olókùn yẹn pé ẹ fẹ́ kí n máa ń ṣe ìkọ́fà ẹ̀ máa gba owó olórin mo tẹ̀lé wà mọ́ hmm. iṣẹ́ tèmi náà ṣe ni hmm. ẹ máa fún mi ní owó ẹ̀yà fi package instantly wọ́n fún mi ní owó oúnjẹ yẹn ìyá twenty thousand ah! Life cash mo pe mo gba mo ṣe gbà ah! báyìí mo gba all necessary information tẹ́lẹ̀ mo ti gba as manager olórin already hmm, mo ti gba agbo orúkọ àwọn tá a fẹ́ pè so <laughs> mi gba mẹ́ẹ̀kì báyìí ìbàlẹ́ ní lọ́wọ́ ọba mi ọba àná ọba kẹ́kẹ́ lu kẹ́kẹ́ ọba kẹ̀kẹ́ ó sì lu kẹ̀kẹ́ àwọn band boy ṣé àti ṣe ààrẹ ààrẹ ló ń pè mí ààrẹ dé àti lulu yóò lu gbogbo ẹ mọ́ra wọn. àṣírí ààrẹ ó tù lẹ́nu. bí mo ṣe mú àkọ́ ẹ̀ kéde mo kọ́kọ́ ṣe ẹ̀fẹ́ alákọ̀ọ́kọ́ báyìí mo rí pé òyìn rẹ́rìn gbogbo ẹ dùn mọ́ra wọn yẹn. èmi náà lèmi eh. <laughs> hmm. ibẹ̀ yẹn jìnnà sí kò kí máa fọ̀rọ̀ igun olórin méjì ló tún fẹ́ kọrin mo ṣe ṣiṣẹ́ fún aláàkọ́ tí mo pè wọ́n mo wà lọ́bọ̀ lórin kìjẹ́ pé dáàdì báyìí báyìí la ṣe máa ṣe èmi ni MC máìkì tó wà lọ́wọ́ mi yóò dàbí olúgbòhùn ní nǹkan tí máa ti ní ká ṣe làájọ fi ṣe. ẹsẹ̀ àpàlà máa pa mí o. ó ní ìnáwó dẹ̀ ló gba irinṣẹ́ síbẹ̀ mo á lọ bá dáàdì pé ẹ̀sà tẹ́nì bá ti kọ tiẹ̀ ẹ jẹ́ kó play fún ọmọ olókù kan abọ́lẹ̀ àwọn àti full band ẹ̀ máa pè ẹ̀yin náà sà pẹ̀lú mo lè lo sà five hundred ní èdè ìfihàn kan sà sà sà sàtmọ́lù yẹn mo ti fi wọlé sí arákùnrin yẹn lára arákùnrin ṣáà ní òkè kò sí wàhálà mo tún pe ọmọ olókùn kejì ìgbà tó máa kú bá fẹ́ pọ̀ ọmọ olókùn kẹta ni ọ̀gá mi tí mò ń sọ ẹ̀kọ́ dédé dé ó kù jù gan hmm. iṣẹ́ wo ló wá ń ṣe mo ní àwẹ́ iléèwé mo lọ ti ṣe léèmí ṣe tàn ń bọ̀ ìgbà tí gbogbo ẹ̀ ò ṣe mọ́ra wọn abúlé ẹ̀gbá náà náà ara ti ṣiṣẹ́ ní báǹkì gan bẹ̀ ti gbogbo ẹ̀dẹ́ àyètò padà ṣe it aṣẹ́ everything wọ́n ṣàmà retain àwọn retain wa àgọ̀ kúrò ní àwa padà lọ lé àṣà àwọn òun ṣe lọ́kọ̀ọ̀kan ìjèjì wọn á ní òkè nǹkan tó máa ṣe tó bá dìgbà báyìí wà á lọ sí skul ilé rédíò rédíò skul sọ̀rọ̀ FRCN FRCN wà á ṣe ilé fún ṣùgbọ́n àṣìbà àṣìbà dance to his tune hmm. wà á ní abẹ́rẹ́ ọlọ́run rédíò yẹn báyìí mo kò parí bàbá kan tí mo ti rí tẹ́lẹ̀. ẹ lọ sí Ọ̀ṣun. Ọ̀ṣun ni àwọn níbi mo tún àwọn olókùn mo tún àwájọ padà sí Èkó hmm. wọn á bìrì lọ́mìn ìgbà wọn á débẹ̀ tí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ skul yẹn mo á pàdé ọ̀gá mi kan à ń pè wọ́n ní bàbá yìí nírọ́ mọ́ mm, mo ti mo ti rí wọn rí kó tó di pé mo hámì ti ọ̀gá mi ó yàtọ̀ tí mò ń sọ yẹn bàbá náà ni àà ìwà ọmọ èdè mo sọ fún ọjọ́ òní ní mm, ìjọ òṣìṣẹ́ lẹ́kan lóṣù tó yọ iṣẹ́ tó ń ṣe jẹun ilé bàbá ṣe máa ń sọ̀rọ̀ náà ọ̀làgídí orí ẹ̀ bobo bíi kinní kan àràdìyà ẹ̀kọ́ jẹ́ mẹ́ta sá ṣé mo fún nọ́mbà mi ọ̀ pè mí kinní kan kinní kan àwọn akọ mi akọ mi léwu díẹ̀ lẹ́ni tí máa lọ lé wọn àwọn akọ mi ní ẹ̀sà oríṣiríṣi gbogbo ẹ̀ ló yàtọ̀ Mm, ah, ìjà ńlá ó pọ̀ gan tó ní ìrànlọ́ wọn. wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọ́ mi ní ẹ̀rọ inú mi wá bẹ̀rẹ̀ sí ní dùn mm. mo ṣáà lọ skul yẹn èmi àti mi mr oyàtọ̀ yẹn àjọ wa ń ṣe gbogbo àyẹn náà bàtí mo ti pé mo ti ń ṣiṣẹ́ mc yẹn díẹ̀díẹ̀ mo wá dá báǹdì tèmi lẹ̀. ṣe fórin fórin and not just ordinary music orin tó kù kọ sórúkọ báǹdì mi gan délé solem ni. solem. délé solem. èmi náà bẹ fẹ́ sọ pé délé àpàlà. àpàlà yẹn. àpàlà yẹn kò jẹ́ orúkọ àmúdẹ̀ tó ń kọ àpàlà yẹn náà lórin. Hmm. ló ń rìn. ó ẹ inú báǹdì yìí délé tulẹ̀ hmm. délé tulẹ̀ fẹ́ rọra mẹ́nu wọ̀nyí ẹ̀yin nìkan ó ga àbí kan tí mo yìí fẹ́ sọ nìyẹn. that was one woman battalion me thousand daddy battalion. Ah, ah mo ti ẹ̀ tí wọ́n ti mo ti ń gbà fọ́ ga mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo ti ń gbà fọ́ ga mi kí ló dé ẹ mọ̀ ṣe ra yín léṣe èṣe ah, díẹ̀ díẹ̀ ẹ̀yin kan lẹ̀ ń kọrin ẹ̀yin kan lẹ̀ ń ṣe decoration ó kàn lè bá a fìwà jọra wa díẹ̀ díẹ̀. wọ́n ti wọ́n ti máa jáwọ́ nínú àwọn kọ̀ọ̀kan báyìí wọn ò gbúdọ̀ máa ṣe mc bọ́ ṣe ń ṣe yìí kán dẹ̀ sì máa ṣe gbogbo àwọn yẹn. ṣé ah. ẹ ráyè ṣe decoration ẹ sì ráyè ṣe catering ẹ sì ń ráyè ṣe èwo tún ni event planner. àti hospitality. mọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti báǹdì. àti jíngù. Ah. ẹ̀yin ìyá wa hmm. àtẹ̀yìn bàbá ńlẹ̀ lẹ sọ pé bí ọwọ́ ọmọ bá tẹ ikú ìdà kò ní bèrè ikú tó pa pọ̀ sí ẹ̀ ẹ má bínú mo máa miss ẹ kẹlẹ yìí as hmm. spice ẹ ní ẹ get. Hmm. so mo ṣe wò pé torí kẹba má lè sọ pé tó tó ṣe bí òwe náà ni n lè ṣe spice àwa ká yín. <laughs> so láti ibẹ̀ yẹn mo rí pé lọ́wọ́lọ́wọ́ yìí o gbogbo ẹ̀kọ́ ni mo mú mọ́ra wọn tí wọn bá pè mí sìn pé ẹjọ́ o a fẹ́ kẹfà handle event wa for sure èmi ni màá ṣe mc event yẹn mm. ìbéèrè akọni màá béèrè ọ̀hún pé èrò mélòó lẹ́yìn expect àti pé kí ni bọ́jẹ̀tì owó tẹ́ ẹ ní lọ́wọ́ nǹkan tó sì ń jẹ́ kí n rí gbogbo kí ni ẹ̀ ṣe nìyẹn so ó láwọn iṣẹ́ tí mo ti train for decoration tán jẹ́ àwọn àgbàlagbà tán jẹ́ ìyá tán tó tó bí mi lọ́mọ gan màá dẹ́kun wọn iṣẹ́ báyìí o màá send owó báyìí sí ẹ bá mi ṣe kéèkì báyìí tó máa ní nǹkan báyìí nínú tó máa ní nǹkan báyìí nínú máa state nǹkan bí wọ́n kó wà nù kéèkì yẹn fún wọn àdẹ́sẹ̀ ya owó rẹ̀ hundred thousand rẹ̀ ṣe kéèkì yẹn three step eré náà ya ẹ gba aṣọ lọ́dọ̀ kíní kan ẹ wá ṣe decoration sí báyìí báyìí so everybody wọn àtún hmm. iṣẹ́ yẹn fún wọn hmm. àwọn tó máa ṣe oúnjẹ náà everybody èmi jọ yẹn mo lè mo lè wà nítòsí hall yẹn máa sùn bẹ̀ mọ́jú cause today mo fẹ́ ṣe mc so hmm. mo ti ní every. ẹ̀yin lẹ fẹ́ ṣe mc ẹ̀yin tún ni kò kárí àlùwàlà. bẹ́ẹ̀ ni so event planning nǹkan tó sì jẹ́ kó wà lára. tó fi rọrùn nìyẹn. tó fi rọrùn nìyẹn so olórin náà olórin wọn fẹ́ pè kan náà wọn fẹ́ ní anybody fóònù la máa gbé pàápàá dáàdì àfàwọn tó ti wà lókè tó máa fún wa rírọ hmm. ìyẹn ni mi ò wá fi kún rush rush hmm. tó bá ti wun èèyàn tó bá ti rí mi láṣẹ báyìí gòkè ìwọ gangan wá kọrin la fẹ́ kó kọrin fún wa wọ́n dẹ̀ ti mọ style of music mi torí orúkọ báńdì yẹn jẹ́ Dele Solem and his gospel app gospel app yẹn jẹ́ gospel juju àti àpàlà hmm. so tẹ́ pé di gospel àti múnsìn ni easy control easy good control ìyẹn máa lọ bẹ́ẹ̀ yẹn wá ti wọlé juju yẹn a máa mú kọ́só lóhùn bàbá mi kan náà tẹ́ pé tí n bá lò hmm. àwọn aráalé gan máa wò pé ẹ̀ eh, get àwọn orin kan tó ṣe drop ìwọ lọ́ba Elédùmarè ìwọ lọ́ba. Mm. ìwọ lọba jọba jayé ìwọ lọba abala pè é bójú yẹ ká pè é. ẹni pé òun yẹn náà tún wà látọ̀ mm, i mm. get tí máa tún wá mú náà báyìí pé Kaftan TV láwáyé gbogbo ará ayé ẹ wá ń gan fìdílé ṣe ń gbádùn ètò yẹn Mr Waheed gbogbo yín láńgbó ọ̀nà ẹ̀bí ọ́ ó wà wọ́n yín èyí òwúrọ̀ ọmọ la tọrọ tálẹ́ǹtì la bí jí òwúrọ̀ ẹ máa wò wá pẹ̀lú ọ̀la àtayọ ẹ máa wò wá o ojúṣe ní ìwò wa ní ifọ́ ẹ máa wò wá o ẹ máa kọ́gbọ́n mọ́gbọ́n sí i ẹ máa wò wá o ẹ máa nímọ̀ O E. ìmọ̀ ọ́ ẹ máa E. wá òwe. ìjíròrò òwúrọ̀ ó tún ká àgbà lọ́gbọ́n. àlejò wa ẹ sì máa padà wọ bẹ́ẹ̀ ni wákàtí kan tó yín sí. kó tó àwa gan àrí ọ̀rọ̀ béèrè. aṣọ kàṣí kàwá. wọ́n lò dáadáa. kò lo yín sọ̀rọ̀. <laughs> wọ́n lò eh, dáadáa. ẹ jẹ́ ìsáré béèrè lè sọ wọ́n ní tẹ̀ ń pòpọ̀ lọ́wọ́ àbò ní tẹ̀ fẹ́ ṣe. Hmm. kásáré sọ àbò ní nǹkan tuntun lẹ̀. nǹkan tuntun kan tí mo sáré ṣe lẹ́yìn tí mo ti ṣe àwo ni mo sáré sọ̀rọ̀ nípa ìràwọ̀ wa nínú ayé hmm. àwọn olóyìnbó wọ́n pè níbi ìbàtàn ìbá ní àwọn tó ń wo ìràwọ̀ Eh, astrologist kọ́ nìyẹn. we have different eh, orúkọ bẹ́ẹ̀ ṣe wá sí oṣù yín olórúkọ tóṣù yín bá wà bùn ṣe wọ́n olórúkọ tóṣù mi bá wà we have Virgo Taurus Scorpio mm. Leo mm. Sagittarius we have different twelve lani ọ̀rọ̀ yẹn ni mo yẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ nípa yẹn ni mo fi sínú àwo tí mo ṣẹ̀ṣẹ̀ láìpẹ́ tí mo pè ní òdodo ọ̀rọ̀ hmm. mo lè fíṣọ̀ olórin mẹ́wàá sínú ẹ̀. Ah, ah. Eh, ọmọ yìí ni máa kọrin. <laughs> ọmọ ẹ̀ ni máa kọrin. ní ìpa wà nínú rédíò station ní ìpa à ń ṣe à ń present fáwọn ará ilé ni hmm. wákàtí kan gbáko dẹ̀ ni. ẹ ẹ abọ́mù tẹ̀ ń sọ yìí pàápàá ẹ má bínú hmm. tẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbé jáde yìí ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé jáde ni àbẹ̀ ti gbé jáde. mo ti gbé jáde ó ti wà ń ta ó ti wà ń ta mm. ó ti wà ń ta ó gbóná fẹlifẹli ó wà ní gbogbo ibi tán lè ti rún nítorí pé àpè mm. yẹn wà ní òun láti ṣe ìpolówó ọjà tẹ̀sán ọmọ yìí ní ó <laughs> namaste. ẹ wá àsìkò wá ti sáré àsìkò wá ti sáré inú wa dùn láti rí yín inú wa dùn gan láti rí yín fún àǹfààní àwọn tó wà nílé tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ kan tàbí méjì ṣé bá àwọn social media sàǹdó sí i fún ara rẹ. lórí gbogbo social media yẹn yàrá tẹ MC Apala kó wà bá a nira jẹ kọ lọ sórí Google àbí Opera Mini tẹ bá tẹ MC Apala síbẹ̀ á Facebook link Instagram link TikTok gbogbo link yẹn la gbé wa. Hmm. MC Apala ní Ọlálẹyẹ Bámidélé ojú bẹ́ẹ̀ lọ kó nínú mú kò nínú gbọ̀n àmọ́ fòun járígbó lórí afẹ́fẹ́. a rí bẹ́ẹ̀ hmm, ọlọ́run ló ṣe kò nírun mú kò nírun gbọ̀n. ó tún fòun jọ ọ̀dọ́ la gba náà. lójú ayé. ó wulẹ̀ ti dọ̀gà tó. kí ló dé tí ò ní irunmú tí ò lórun nírun gbọ́ngbọ́n ọ̀pọ̀lọpọ̀ ṣe bíi páúdà. sí ìrora lé àsìkò wa ti sáré lórí ètò lẹ́ni adúpẹ́ gan ni gbogbo bí tẹ́ẹ̀ sì ti bá àlejò wa náà mo ti ṣàlàyé fún wa lórí ètò tí àsìkò bá gbà á láì bí akẹ́rọ àrónú sí orin àbọ̀ ìṣẹ́jú kínkínní. àbò ìṣẹ́jú. tí ẹ fi kí àwọn alẹ́ pé ó dàbò di bàbá ah. èkejì mi ó yá àbò ìṣẹ́jú. oh my god ó ga hmm. <laughs> mi ti ẹ mọ̀ kan tí mo fẹ́ sọ mọ́ torí MC Àpàlà ó lo gbogbo táìmù ẹ̀ tán ni ẹ wo ah. ẹ̀yẹ yọ wa káfíìrì àtàyọ̀ pàdé lówùúrọ̀ ọ̀la lórí ètò ìjíròrò òwúrọ̀ gbogbo àwọn ẹ̀rọ alátagbà wa pátá ló wà ń ṣiṣẹ́ ilẹ̀ fún yín ẹ máa bá wa pàdé bí pàdé mi náà lórí TikTok àti eh, Instagram àtayọ̀ngbínú underscore alága ó dìgbà kan náà ẹ eh, ṣeun eh, gbogbo ẹ̀yin aráalé pátápátá a tún gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ yín pé hmm. eh, ṣé ẹ gbádùn ètò tèmi àrí pé ẹ gbádùn ẹ ìjọba náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ náà lẹsẹ rí gbámú lórí ètò lẹni ṣeun gan-an àdúpẹ́ orúkọ tèmi ò tí ì padà Ọláọ̀nàbàjọ́ ni mo ń jẹ́ ayọ̀lúwa ṣọlá fún ọláṣàkẹ́ tí ń gbọ̀ngàn tí ò kọ́ mọ̀ tẹ bá ní ọ̀rọ̀ kọta méjì tẹ fẹ́ báyìí nínú ọ̀sán ètò àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ at Ọ̀nàbàjọ́ Ọláwálé gbogbo social media handles mi pátápátá ọ̀nàbàjọ́ ọ̀làwálé kó tó di pé a máa wá sọ pé eré àtayọ̀ lápàdé láròlà ẹ̀sìn àpàlà àbọ̀ṣẹ́jú. ó hmm. ní ẹrántí ọ̀gá mi nǹkan kọ́ lòun fọ́nrún kí olórí oko olúdarí best ọmọ alábí hmm. ó ní bá a bá gbàwòrán gẹ́gẹ́ ó níbi tá a gbé sí ó ní oníyanṣe hmm. ọlọ́kàṣe ẹni tá a fún un jẹ kán má má bínú ẹ pẹ́ dé torí ẹ̀ tètè rọ ọwọ́ ṣan ni gbogbo èèyàn pátá orin ilé ni màá fi kí wa tẹ̀síwájú ni pé ayọ̀ o láwọn fi pàdé má ti kọ́ ẹ máa ṣe léègbé lẹ́yìn mi ayọ̀ láòfin pàdé ẹjẹ́ ń gbọ́ ayọ̀ láòfin pàdé lówùrọ̀ ọ̀la lórí ìjíròrò òwúrọ̀ o ayọ̀ láòfin pàdé ayọ̀ àtọ́lá ń bẹ níbí o ayọ̀ láòfin pàdé o. dàbọ̀. ètò ìjíròrò òwúrọ̀ ló tún ètò yìí lọ rí rẹ̀ ìyá ẹ̀kọ́ ìrọ̀rùn ọ̀gbọ̀n ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò jíròrò ọ̀gbọ̀n ètò yìí lọ rí rẹ̀ ìyá ẹ̀kọ́ gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa